salvation. The Lord is the strength of my life. The Lord is my life and my salvation. The Lord is the strength of my life. So I will not be afraid. No, I will not be afraid. Because the Lord is my life. The Lord is my life. Ogun ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá ìbàlágé fún ọlọ́run ọba ìkó àìsà ìdìbàjẹ́ àìlè yípadà tó yí òun padà ọlọ́run lánàá ọlọ́run lónìí ọlọ́run títí ayé àìní pẹ̀kun ọlọ́run tó lè pa tó lè sọ di àyè ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwa fẹ́mi ogun ọ̀run yín ká tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rè mọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yọ̀ náà ní èéṣe tí à ń gbé ìgbé ayé àdánù apá kejì èéṣe tí à ń gbé ìgbé ayé àdánù apá kejì ẹsẹ̀ bíbélì kan náà tí a lò fi bá dáwà lẹ́kọ̀ọ́ lánàá náà láòtún lò lónìí ètí amú láti inú ìwé Hósè orí kẹrin ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkẹwàá bí a ti ń kaṣẹ ibi lílo ayé ràn wá lọ́wọ́ lórúkọ Jésù olùfẹ́ bí a ṣe ń tẹ̀síwájú láti ibi tí a ti dánu dúró lánàá a rí bí Ọlọ́run ṣe pàṣẹ fún Hósè àwòlí rẹ̀ láti lọ fẹ́ àgbèrè obìnrin gbogbo wa ni a ìdí tí Ọlọ́run fi ṣètò ìgbéyàwó bí a ṣe kọ sílẹ̀ tí a ṣe ṣàlàyé rẹ̀ fún nínú Jẹ́nẹ́sísì orí ìkejì ẹsẹ̀ ìkejì òdínní ogún èyí tí ó sọ wípé olúwa ọlọ́run sì wí pé kò dára kí obìnrin náà kí ó nìkan máa kí ọkùnrin náà kí ó nìkan máa gbé èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un olùfẹ́ ǹjẹ́ bí ọlọ́run bá ní lọ́kàn fún aya láti jẹ́ olùrànlọ́wọ́ fún ọkùnrin náà báwo ni a ó ṣe wá ṣe àlàyé eléyìí wípé ọlọ́run wá sọ fún wòlíì rẹ̀ tí kìí ṣe ènìyàn kan lásán ṣùgbọ́n wòlíì tí í ṣe aṣojú rẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ láti lọ́ọ́ fẹ́ àgbèrè obìnrin ní aya èyí tí ọlọ́run fi sọ bẹ́ẹ̀ fún hosea olùfẹ́ ọlọ́run fẹ́ lo ìgbé ayé hosea láti fi bí ìfẹ́ rẹ̀ sí àwọn ọmọ israẹli ṣe tó láti fi hàn àti láti fi hàn bí ìbáṣepọ̀ tí ó ní pẹ̀lú wọn bí ó ti ṣe tó ni bí ó tilẹ̀ jẹ́ pé bí ó ti ń fi ìfẹ́ rẹ̀ hàn sí wọn yìí wọ́n tún ń padà sínú ẹ̀ṣẹ̀ wọn síbẹ̀ ọlọ́run sì tún gbà wọ́n padà sọ́dọ̀ olùfẹ́ ó yẹ kí a máa fi ọpẹ́ fún ọlọ́run nítorí báyìí ni ó ti ń ṣe sí àwa náà pẹ̀lú ní ìgbà náà lọ́hùn ọlọ́run ní ìṣòro pẹ̀lú àwọn ọmọ ìsírẹ́lì ó sọ fún wọn wípé mo ti fi ìfẹ́ ńlá àti àánú hàn sí yín ṣùgbọ́n kí ni ẹ fi ń san padà fún mi ó wáá sọ wípé ìdájọ́ mi ó ń bọ̀ ní orí yín àmọ́ ṣáájú kí ó tó mú ìdájọ́ náà wá sórí wọn ọlọ́run fi ọ̀nà tí wọ́n ń tọ̀ àti ìdí tí wọ́n fi ń gbé irú ìgbé ayé yìí àti ohun tí yóò jẹ́ àtúbọ̀tán irú ìgbé ayé bẹ́ẹ̀ ọlọ́run fi hàn wọ́n ọlọ́run sọ fún wọn wípé kò sí òótọ́ kò sí àánú tàbí ìmọ̀ ohun ọlọ́run ní ilẹ̀ náà èyí tí ó bá orílẹ̀-èdè wa tí a wà lónìí tí ó bá wí gan bákan náà bí a ti rí tó pé àwọn ènìyàn ti sọ irọ́ wọn sọ di òótọ́ tí wọ́n sì ti sọ òótọ́ tí wọ́n ti sọ di irọ́ ní òde òní olùfẹ́ yìí ni ọ̀kan nínú àwọn ìṣòro orílẹ̀-èdè wa òní tí ó ṣe wípé àwọn ènìyàn kan ń ro ti ara wọn nìkan àti ti àwọn ọmọ wọn nìkan àwọn ènìyàn ń fẹ́ ìkáàánú nígbà tí àwọn gan kò ṣe tán láti ṣàánú tàbí láti fi ìyọ́nú hàn fún ẹlòmíràn olùfẹ́ ọ̀pọ̀ ènìyàn ni kò mọ ẹni tí ọlọ́run jẹ́ àti ọ̀nà tí ó ń gbà ṣe iṣẹ́ ǹjẹ́ báwo ni ó ṣe lè mọ ọlọ́run ní ìgbà tí o bá ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ kó túmọ̀ rẹ̀ sí ọkàn àyà wa kó sì ṣí wa níyè láti lè mọ ẹni tí Ọlọ́run jẹ́ àti bí ó ṣe yẹ kí a sìn ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí a gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Ìwọ ìgbé ayé mi, o ò ní kó ìjákulẹ̀ bá Ọlọ́run Olódùmarè ní orúkọ ńlá Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Èmi ò ní gbé ìgbé ayé àdánù láyé mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, láti òní lọ, mo yàn láti máa rìn nípasẹ̀ kìkì ìmọ̀ràn àtòkè wá fún ìgbé ayé mi ní orúkọ Jésù. Eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gba àdúrà wípé Olúwa yóò tan ìmọ́lẹ̀ rẹ̀, yóò sì mú ojútùú kí ó bá gbogbo ipò èyí tí ó lòdì nínú ayé rẹ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ láǹfààní tí o sì jẹ́ alábòkù fún nípa rẹ̀ tí o sì fẹ́ láti darapọ̀ máa bá àjọsìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àtòun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimodu tola street off eric moro sùúrù lérè a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ tí àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí ti ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ṣe wá ń pinnu láti darapọ̀ mọ́ nínú èyíkéyìí ìsìn, mo gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu, yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ayé rẹ bẹ́ẹ̀ ni ayé rẹ kò ní rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. is my light and my salvation. The Lord is the strength of my life. The Lord is my light and my salvation. The Lord is the strength of my life. So I will not be afraid. No, I will not be afraid. Because the Lord is my light. The Lord is my light. Oh, the Lord is my light. The Lord is my light and my salvation. The Lord is the strength of my life. The Lord is my light and my salvation. The Lord is the strength of my life. So I will not be afraid. No, I will not be afraid. Because the Lord is my light. The Lord is my light. The Lord is my light.